الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وأحسن الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار نعوذ بالله تعالى من النار هذا كفو على الله أباتي أسوة سوري إسلام bákan náà tí ó fi ẹsẹ̀ wa lórí ojú ọ̀nà òjíṣẹ́ ńlá anábíwá muhammad sallallahu ta'ala alayhi wa alihi wa sallam àtọ̀rọ̀ ìkí àti gé ọlọ́run fún òjíṣẹ́ ńlá anábíwá muhammad àtọ̀rọ̀ ìkí àti gé ọlọ́run fún àwọn ará ilé àtàwọn sọ̀hábà rẹ̀ bákan náà àtọ̀rọ̀ ìkí àti gé ọlọ́run fún gbogbo àwọn al'umma anábíwá títí díjọ́ gbé lè alqiyama إخوة الإيمان انتي عفما برا وصرا ني جمعة وتيوني قناني علي لري حديثي الزوكا التي يدا مالك ابن الحويرث عن جده رضي الله عنهم أجمعين أن رسول الله صلى الله عليه وسلم رقى عتبة المنبر فقال آمين ثم رقى عتبة أخرى فقال آمين ثم رقى عتبة عتبة أخرى وفي رواية عتبة ثالثة فقال آمين فقال أتاني جبريل عليه السلام وقال يا محمد من أدرك والديه أو, أو أحدهما فلم يدخلاه الجنة فأبعده الله أو فدخل النار فأبعده الله فقال قل آمين فقلت آمين ثم قال من أدرك رمضان فلم يكفر له فأبعده الله قل آمين فقلت آمين ثم قال ثم قال أطاع مالك بن هويرث رضي الله تعالى عنه قل يجيش الله محمد صلى الله عليه وآله وسلم من حديث الإمام أحمد gẹ́gẹ́ bó ṣe ń dẹnu musnad imam ahmad àti aljami as-sahih àwọn tí a fẹ́ kí a ṣàkíyèsí níbi hadith yìí àwọn nǹkan mẹ́ta náà ni nǹkan alákọ̀ọ́kọ́ òun náà ni pàtàkì kéèyàn fi dáadáa báwọn òbí wa lò pàtàkì fífi dáadáa bá òbí ẹni lò especially ẹni tí ọlọ́run bá kádàrá wípé àwọn òbí rẹ̀ ó sì bá wọn láyé torí pé dáadáa tí a máa ń ṣe sí àwọn òbí wa kì ṣe dáadáa ìgbà tí wọ́n bá ń bẹ láyé nìkan kódà ìgbà tí wọn ò bá sí láyé náà àwọn òbí yìí wa. Muhammad sallallahu alayhi wa sallam alfawa Malik ọba Huwaili bó ti ṣe gbà á bàbá olóṣè ọlọ́wọ́n ọba gun akaba alimimbar òun náà ni step ìgbẹ́sẹ̀lé kọ̀ọ̀kan tí ń bẹ níbi step tá a fi gan kan gbogbo aná láti máa wípé mímbàrí annabuwa muhammad sallallahu alaihi wa alihi wa sallam step mẹ́ta náà ni ó ní onígbàtà anábi gbẹ́sẹ̀lé alákọ̀ọ́kọ́ anábi sọ gbólóhùn àmín ṣùgbọ́n àwọn sàábì òun máa kí ló fà á tà anábi fi sọ. So ó lọ ànábì tó gorí ẹlẹ́ẹ̀kejì àwọn tó rí pé òjíṣẹ́ ọlọ́run ọba ní àmín ànábì tó gun ẹlẹ́ẹ̀kẹta òjíṣẹ́ ọlọ́run tó ní àmín faqal atani jibril òjíṣẹ́ ọlọ́run ní jibril ló wá bá mi wa qala ya muhammad jibril wá ní rẹ̀ muhammad man adraka walidayhi aw ahdahuma ẹnikẹ́ni tó bá bá àwọn òbí rẹ̀ méjèèjì láyé àbúbákan nínú àwọn méjèèjì ó bá wọn láyé falam yudkhilahu aljanna wa fi riwayatin fadakhala an-nar pé ẹni tó bá wọn òbí rẹ̀ láyé tó tún wá wọná ó bóbi rẹ̀ méjèèjì láyé àbúbákan nínú àwọn òbí rẹ̀ láyé فلم yudkhilahu الجنة أو فدخل النار. nar àwọn òbí rẹ̀ méjèèjì ò wá jẹ́ sábà bí tí ó fi wà aljanna fún àbúrò ẹni yẹn tó wájọ́ máa ná ó sì jẹ́ olùgbàgbọ́ òdodo síbẹ̀síbẹ̀ náà ó tún wá wọ ná oníjìbìrìlù ní fa àbùhádà ọlọ́ọ̀hù kọ́lọ̀wọ́ bó gbé jìnnà sí oore yẹnu pé kọ́lọ̀wọ́ bó hánà gbogbo tí ń jẹ́ oore fún un ní èdè lárúbáwá tí wọ́n bá ní àbùhádà ìtumọ̀ rẹ̀ ni pé harama ó wọ́mẹ̀ náà ó alkhayi ọlọ́run ọba hánà orí fún un ọlọ́run ò jẹ́ kó orí tọ́ sí kò jẹ́ kó nípín kankan nínú oríire ó nígbà tí Jibril sọ̀rọ̀ yìí nínú rúwáyà míì wọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ ànábì fi ámìlẹ̀ níbo míì ànábì yóò sọ̀rọ̀ títí dìgbà tí Jibril alayhi salam tó fi sọ fún ànábì pé kúl àmín èpè tí mo ṣẹ́hun ṣe ámílé lórí torípé ilé ìlà ń pè ní èpè kìí ṣàdúrà nìyẹn ohun tí ó bá fojú jọ àdúrà àmọ́ pé láburú la fi wá fún èèyàn lọ́dọ̀ ọlọ́run èpè ni wọ́n ń pè é jùbìrìlù wá ṣépè lórí èèyàn bẹ́ẹ̀ ó ní kànáàbí ó sọ àmì ní èpè òun lórí ànábì lèmi náà wá sọ pé àmì ìdí àmì tẹ̀ lákọ̀ọ́kọ́ nìyẹn ó ní sọ́mọ́ kan lẹ́yìn náà ó tún sọ pé man adraka ramadan gbogbo ẹnikẹ́ni tí ramadan bá bá láyé falam yukfar lahu bí ramadan ṣe wá bá láyé yẹn ní kò rí àforíjì ọlọ́run tí ramadan fi lọ kò rí àforíjì ọlọ́run tí ramadan fi lọ fa abu ada allah kọlọ̀ wọn bó ṣe lórí ibú kó má ṣe lórí rẹ̀ alábìnrin òun dákẹ́ yòbólù ní kúl amín èpè tí mo sẹ́wọ̀n sọ amín lórí alẹ́bí ní fakultọ amín ó nìyẹn ló fà á tí mo fi sọ amín tẹ́ gbọ́ ní ẹlẹ́ẹ̀kejì ó ló tún sọ pé máa ń bùkítà ìdáhù fàlámù sọlẹ̀ àlẹ́k gbogbo ẹnikẹ́ni tí wọ́n bá dárúkọ èrè ànábì ní etí rẹ̀ tó gbọ́ orúkọ ànábì sallallahu alayhi wa sallam fọlọ́mù sọ́lẹ̀ àlẹ́ kò wá sáfàlẹ́ àti fún ẹ bó ti gbọ́ orúkọ rẹ̀ ń fa àbọ̀ adà Allah kọ́lọ̀ wọn bó ṣe lórí ibú. anábìrin mo dákẹ́ nínú rìwáyà míì méjì ìtàkọ́kọ́ wọn là nábì tètè ń sọ ámìlè lórí àmọ́ngbà tó bi tiẹ̀ ànábì slow tó ń sọ ọlọ́run sọ̀rọ̀ wọ́n níbẹ̀ ẹni Jibril tí wàá pa á láti fi sọ pé ámìlè lẹ́yìn náà anábìrin mo wá sọ ámì ìyẹn náà ní fíkìú táwọn àlùfẹ́ẹ̀sì ń fà jáde ní abẹ́ fíkìú ló fà tá nàbí fi tẹ́sílò nígbà tó dórí ọ̀rọ̀ tiẹ̀ tó sáré ṣe àní lórí àwọn méjì ìtàkọ́kọ́. ṣùgbọ́n tá a fẹ́ kọ́lẹ́kọ̀ọ́ nínú hadith malik ibn huwayrith an jaddihi radiyallahu anhum ajma'in ó náà ní wípé ká wo àwọn nǹkan mẹ́ta yìí ọ̀pọ̀lọpọ̀ wa náà la níkàkú fún bóòlù ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala òfin tó ṣe fún wa òun náà ni pé wa bil walidayni ihsana ọlọ́run ọba ní àwọn òbí yín méjèèjì àwọn ọlọ́run ọba ṣe lófin lé yín lórí pé kẹ́ ẹ ṣe dáadáa fún wọn ọlọ́run ọba òwá yẹn nàá rú dáadáa wo láàmú ti bá wọn lò ìyẹn làwọn alifẹ́sìn sọ pé dáadáa tá a ṣe sáwọn òbí wa ń bí ọlọ́run ọba túlẹ̀ ọlọ́run ọba dáadáa yẹn lẹ̀ dáadáa téèyàn fi bá àwọn òbí ẹni lọ ọlọ́run ọba túlẹ̀ béèyàn bá ṣe fẹ́ sórí ire tó lọ́dọ̀ ọlọ́run náà ni kò fi fi dáadáa bá àwọn òbí rẹ̀ lò tó béèyàn bá ṣe fẹ́ sórí ire tó lọ́dọ̀ ọlọ́run òun náà ni kò fi ṣe dáadáa sí àwọn òbí tóbi. anábùwà muhammad sallallahu alayhi wa sallam nígbà míì lára àwọn iṣẹ́ tó jẹ́ iṣẹ́ tá a fi gbẹ́sẹ̀ ọlọ́run lárugẹ ó sọ ọlọ́run ọba léèyàn kúrò níbi ẹ̀ á dẹ̀ fi ìṣe dáadáa sóbi rẹ̀ á fi rọ́pò fún pé lọ bóbi ẹ̀ ẹnìkan wá bá nẹ́bì pé òun fẹ́ tẹ̀lé nnebi lọ jagun oṣù ọlọ́run ọba wa béèrè lọ́wọ́ ẹ̀ wípé àwọn òbí rẹ méjèèjì tí wọ́n ṣì ń bẹ láyé àbí kan nu wọn ń bẹ láyé ó ní ni ìyá òun wà láyé oṣù ọlọ́run ọba ní fàfihà fàjáhìd má tẹ̀lé mi lọ sójú ogun lọ jagun yẹn lára àyà rẹ sọ pé ó ní kó lọ jagun rárá. kàfíhà fàjáhìn ládá tó fẹ́gbà lójú ogun tó bá lọ yẹn máa wulẹ̀ lọ lọ ṣe dáadáa sí ìyá rẹ̀ kó rí ládá yẹn gbà anábìnrin padà sọ́dọ̀ yẹn ní làwọn àlùfáàjì fi kọ́ wa wípé náà fi ṣàlàyé wípé nínú dáadáa tá a fi ń bá wọn òbí wa lò ọmọ kì í gbégbèsè kan àdúgbò fẹ́ nínú àjò kan àfikó jẹ́ káwọn òbí rẹ̀ mọ̀ pé mo fẹ́ travel mo fẹ́ lọ kì í ṣe wípé kálẹ̀sẹ̀ máa dèrè wa lọ́dọ̀ ìyàwó wa pé ọkọ rẹ̀ kọ́kọ́ wa náà ti ẹ̀sìráfù kó já sí ilé ẹ̀sẹ̀ sọ fún wa pé àti ń alọrin àjò àwọn òbí wa gbọ́dọ̀ mọ ìrìn wa lára dáadáa ni. wali dẹ́yìn ìsán ọba pa wá láṣẹ ọ̀gá ìsán iná wa ó gbìyànjú òbí òun náà ó ṣe a ní fi wọ́n lọ́rùn lẹ̀ ibi tá a bá rí sábà kù sí a máa bá wọn sọ tọ́lọ̀ oṣù gbà kù lọ́wọ́ wọn. àbẹ́ká wa pa wọ́n ti pé kákan fún wọn lówó kákan ra ń jẹ fún wọn kákan ra sọ fún wọn olórí dáadáa kọ́ nìyẹn torí kọ́ bá ní laysa al-birra an tuwallu wujuhakum qibala al-mashriqi wal-maghrib walakinna al-birra man amana billahi wal-yawmil akhir ọlọ́nkà lọ ọlọ́run ní kì í ṣe dáadáa òun ni pé ńgbà tẹ́ ẹ bá ti ń kọjú sí mọ́sítírì kàbí mọ́gírìbù tẹ́ ẹ fi ń sin lọ́hùn ọlọ́run ọba ní kì í ṣe dáadáa nìyẹn kì í sùn gangan ni dáadáa àpilẹ̀ ṣùgbọ́n èyí tó jẹ́ dáadáa àpilẹ̀ gangan tí yóò máa lé lórí òun náà ni al-imanu sọlára dáadáa táwọn ìgbà wọn òbí wa lò ní pé ká gbìyànjú bó ni àgbọ́yé wọn náà ó ṣe lálàáfíà á gbìyànjú ẹ̀ lára tiwọn náà àwọn akẹ́kọ̀ọ́ kan tá a bá ń kẹ́kún lọ́wọ́ wọn pé eléyìí ò bá ìgbàgbọ́ mùsùlùmí mu àájò máa yí àwọn náà gbogbo ọ̀nà tá a bá wá lè gbà láti fi tún wọn ṣe náà là á gbà. pé dórí àdúrà ọlọ́run bá ń kẹ́ wọn ọlọ́run bá ń kẹ́ wọn ọlọ́run bá ń jẹ wọ́n. àdúrà tí ó pọ̀ jù fún òbí tá a bá rí pé ṣe mùsùlùmí àdúkò dúró déédéé tó àkọ́kọ́ àdúrà tí wọ́n níbi lọ́dọ̀ wa ni pé ọlọ́run bá ń fẹsẹ̀ wọn múlẹ̀ sórí ẹ̀sìn yìí ọlọ́run má jẹun sórí nǹkan àmì ìjọ islam lọ. afáwọn Abu Hurairah radiyallahu ta'ala anhu ó máa ń lọ kú ọ̀rọ̀ ìyá rẹ̀ bá nẹ́bí ní ti dáadáa pé èrò òjíṣẹ́ ọlọ́run bá ń bẹ ó fi yá ọlọ́run padà fi ya rẹ̀ mọ̀nà látara pé òun náà ń sojú kòkòrò ìmọ̀nà fún ya rẹ̀. so àkọ́kọ́ dáadáa nìyẹn tí jẹ́ ọ̀gá dáadáa tá a fẹ́ mọ dáadáa lé lórí òun náà ni pé bó òun ó sì jẹ́ mùsùlùmí bó òun ó sì jẹ́ mọ́mìnì bó làwọn náà ó sì ju àwọn nǹkan tí ò lọ pẹ̀lú ìgbàgbọ́ bó ni ó sì máa jákò ń bẹ̀ lẹ́yìn náà wàá jẹ́ kí dáadáa tilé ayé náà púpọ̀ ibi tí Ramadan dé dó lásìkò tá a dé yìí bóyá lẹlòmíì tí ìsálámà sóbi rẹ̀ ó sì ní wọn bóyá ló ti ìsálámà sí wọn bóyá ló ti wá nǹkan kan fún wọn wípé mo ní wá fún yín nìkan Ramadan ni. dáadáa tí yẹn ti máa ń ṣe sáwọn òbí àyẹ̀wò pé wọ́n tó wàá bọ́ àbí wọ́n ní jù wá lọ àbọ́lọ́ ń kẹ́ wọn jù wá lọ. ní táwa náà bá rí tó má pọn níwá nígbà míì yẹn lè jáde bóyá sàn kan lórí tí wọ́n kiri tó tóbi dáadáa tó fresh tó wù ú wọ́n wá ta ní five naira ẹyọ kan já ilé ìpọn òbí mi jẹ́ ń rà á kò ní wo owó yẹn yóò wu dáadáa tó fẹ́ ṣe sí wọn ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so a gbìyànjú láti fi dáadáa báwọn òbí wa lò torí pé tá a bá lóbi láyé àǹfààní ni fún wa láti lè rógiri ọlọ́run látara wọn ṣùgbọ́n tá a bá kùnà láti ṣe dáadáa pẹ̀lú wọn olùgbé iná fún yàn pẹ̀lú ìgbàgbọ́ ẹni tó bá wá lóbi tí ò bá fi dáadáa bá wọn lò tí ó fi wá rí àlùjánnà wọ̀ lára wọn ni jùbìlù wá ṣẹ́bilé tó gbogbo ẹni tó gbòdì láyé tó tún wá wọná ọlọ́run kọ́lọ̀ mọ́ sọ ọdọ lórí rẹ̀. tí a fáwọn kan bẹ tí wọ́n padà tẹ̀ tún jáde nínú náà àwọn kan bẹ tí ò ní pẹ́. sùpórí àwọn òbí wa pàtàkì ìsìláàmù pàtàkì àwọn òbí wa. gbogbo èèyàn kéèyàn tẹ bá rí tó bá lóbi nìyí tó bá ní ìpàdé dàlá ayéra tó bá jẹ́ tó bá rí bẹ́ẹ̀ lóòótọ́ tó bá rí bẹ́ẹ̀ lóòótọ́ fáwọn kan ń bẹ tí wọ́n já sí pé wọn èyí ń ṣe dáadáa sóbi wọn mọ́ pé wàrà tí mo mu kìíní kan tí mo mu lọ́yà rẹ ní kiri rèé tó bá rí bẹ́ẹ̀ irú ẹnìyẹn tó bá kú ègún ìjìgún ìlú ọmọ ṣẹlẹ̀ lé lórí àti tó lè ṣe. so àwọn òbí wa ẹni tá a máa ń ṣe dáadáa fún wọn. èyí tó wá tẹ̀lé òun ni ọ̀rọ̀ tí jìgún ìlú sọ pé man adraka Ramadan aw man adrakahu Ramadan gbogbo ẹnìkan ni tí Ramadan bá bá láyé Ramadan yẹn wá lọ bá láyé náà falam yughfar lahu kò wá ara foríjì ọlọ́run kí gbogbo àná owó ìbẹ̀rẹ̀ tí a bàtà ti ń bẹ̀rẹ̀ Ramadan ń bọ̀ àti ní sábà dé yìí irú báwo la ṣe rí lọ́dọ̀ ọlọ́run báwo la ṣe rí lọ́dọ̀ ọlọ́run torí pé Ramadan mawsimul khair mawsimul barakat mọ́sùlù sàádà Ramadan jẹ́ àǹfààní ìgbà kan tó já pé irú rẹ̀ wọ́n láyé tẹ̀yàn fi máa ń lọ́dọ̀ ọlọ́run a fi rí àlùbáríkà a fi rí fi rí dáadáa. já wa Muhammad sallallahu alayhi wa sallam ó pàtàkì Ramadan púpọ̀. anabi a máa ṣe dáadáa Ramadan bá dé dáadáa yẹn tó máa ń lékún dáadáa tó bá tún wá di àsìkò tí Jibril bá wá bá nàbì sallallahu alayhi wa sallam dáadáa yóò tún wá kọjá àtàtẹ̀yìnwá. torí ẹ̀ Ramadan wọ ẹjẹ́ àlò dáadáa bí o bá pòun pé oòrùn tó kù lẹ̀ tó o tó sasọ̀gbẹ̀. ẹni tí o bá rí lò dáadáa láti bẹ̀rẹ̀ ibi tó kù sí yìí náà kó bẹ̀rẹ̀ kèéfì ìbọ́tán èyí tó burú ni pé kó bọ́ máa yàn lọ́wọ́ nìyí kéèyàn wá wo pé jẹ́ ní jókòó kí n wo dáadáa tí mo rí ṣe nínú Ramadan kó wá rí pé wo rí dáadáa ṣe Ramadan yóò lálùbáríkà fún yàn. títí pàtàkì ń gbàwẹ̀ lásán ẹni tí Ramadan ń wá lọ́dọ̀ wa ó kọjọ́ ọ̀rọ̀ àwẹ̀ nìkan tí Ramadan ń fẹ́ lọ́dọ̀ wa. tó kéèyàn kan láǹfààní Ramadan bá láyé àwọn kan ló ti lọ kí tó dé àwa wá láǹfààní pé rọmọdọ́ ń bá wa láyé síbẹ̀síbẹ̀ náà ni àwárí dáadáa ti síwájú ọlọ́run rọmọdọ́ yẹn wá lọ àwa ará foríjì kí là ń fi ṣe káàkiri àforíjì ọlọ́run tó yẹ ká gbéra wa ṣe rọmọdọ́ rẹ bó ló ṣe ń lò tó fún ará foríjì ọlọ́run lẹ́yìn ìgbà tó já sí gbogbo ọ̀nà tí yẹn lè gbà ará foríjì ọlọ́run ọba ti tẹ́ kalẹ̀ kí lọ́lọ́run ọba torí ẹ̀ dè àwọn àṣẹ ìtaánì kí ló torí ẹ̀ dè wọ́n mọ́lẹ̀ tó ọlọ́wọ̀n ọba mú gbogbo ilẹ̀kùn náà ọlọ́run ọba ti gbogbo ẹ̀ pa torí náà ni ó múlẹ̀kùn àlùjáná ó sì gbogbo náà gbogbo àwọn àǹfààní tọ́lọ́run wá fún wa yìí Ramadan yẹn tún wá lọ o tún wá ń bẹ lẹ́ni tọ́lọ́run ò fọ rẹ̀ tí jì ìyẹn wo ṣe ń lò ó níjọ́ òun أما anabi صلى الله عليه sallam لا la على الناس زمان إلا والذي walladhi شر منه. minhu. àwọn ìgbà táwọn èèyàn bá ń lò tán bá ń lò kankan ìní tó bá tún dé lẹ́yìn rẹ̀ yóò fi burú ju tí wọ́n lò lọ. kò sí ọ̀wọ̀ fún rọmọdún ọ̀ma nísìn lásìkò tí wà yìí kò sọ̀wọ̀ mọ́. nínú rọmọdún tẹ́lẹ̀ ilé ọtí àwọn ọlọ́tí ti ilé ọtí pa ni kódà bí ò mùsùlùmí wọ́n ń ṣí ilẹ̀ yẹyẹ ń sin ni ẹ̀ẹ́dì tó rí mùsùlùmí yóò ṣinú tán yóò tó gbalé ọtí lọ ẹ̀rí tí ó ṣinú tán tí ó gbalé aṣẹ́wó lọ ẹ̀rí tí ó ṣinú tán gbogbo tẹ́tẹ́ tí ò táǹgbà tó gbẹ̀rẹ̀ àwọn olúwa lọ ta gbogbo ìpapọ̀ ńgbà tó bá ṣinú. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní àwọn àwọ̀ àbàjẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ ń fi rọ̀mọ́dán wò níjọ́ òun àwọn àdúgbò táwọn ọmọ gan tó bá ti pọ̀ tí wọ́n ń dà lílà ẹbí ti máa ń balẹ̀ pé tí rọmọdọ́n bá dé kòrókòrò èèyàn lérò ṣùgbọ́n ní sùkò tó fẹ́ rí bẹ́ẹ̀ mọ́ tó ìgbà yẹn ń bàjẹ́ sí ni tábà tí wọ àwọn tí ń da tó ń dàrú láàmú yìí náà ọmọ mùsùlùmí náà kó pa kékeré lọ torí ẹ jẹ́ ká ṣàkíyèsí ara wa bó ti wù kó wá dàrú tó yẹn náà bóun ò ṣe ní bàjẹ́ fáwa nínú rọmọdọ́n tá a ti rá foríjì ọlọ́run ó pàtàkì ìwọ náà tó láwọn nǹkan kan tó gbé dání bóyá ọ náà ń bẹ nínú àwọn tí ò jẹ́ àwọn èèyàn ó fẹ̀ níbalẹ̀ nínú ìlú mi ìwọ náà tún ara rẹ ṣe nínú Ramadan yìí kó ráforíjì yìí tó fi ṣe sẹ́yìn kó má padà síbẹ̀ mọ́ torí pé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ téèyàn bá jáwọ́ ń bẹ̀ nínú Ramadan téèyàn bá padà síbẹ̀ lẹ́yìn Ramadan àpẹẹrẹ ni pé Ramadan yẹn Ọlọ́run ò gbà tọ́lọ́n bá gbà lọ́wọ́ èèyàn èyí ò máa dáa sí ni kò tún ní bàjẹ́ lẹ́yìn ẹ̀ so àwọn agbègbè yìí ká ṣàkíyèsí ẹ̀ka lọ Ramadan wa kó dáa bákan náà nínú hadith àfọwà malik bin huwairi sanjadihi radiyallahu anhu majma'in nínú hadith yẹn jibril tún mọ́rọ̀ ẹlẹ́ẹ̀kẹta wá dúpẹ́ máa ń zùkírtù ìndà hu ń zùkírtù ìndà hu wà lam yusalli alayk gbogbo ẹnikẹ́ni tí wọ́n bá dárúkọ rẹ̀ létí rẹ̀ tó wá dákẹ́ tí ó sàtàlátù fún ẹ tí ò ní sallallahu alayhi wa sallam tí ò lè wí ọlọ́wọ́ ọba kó ṣe é lólórí ibú kó má ṣe é lólórí rí jìbìrì tó pa ànábì lásán tó ṣe áámi lélẹ́yìn náà lórí ànábì tó ṣe áámi eléyìí ń sọ fún wa pàtàkì ṣíṣàṣọ láti fa nàbì. ọjọ́ jimá làwọn wà yìí nísìnyí ànábì tó sọ fún wa sallallahu alayhi wa sallam wípé ọjọ́ téèyàn máa ń pọ̀ lásàlẹ̀ àtúndì fún ọjọ́ jimá ni ọjọ́ jimá àápọ̀ lẹ́sàn láti títí sílẹ̀ jùmọ̀ bùsùn yìí tàbá tó rántí àtúnwò títí tákan owó tábí gbàgbé tàbá tó rántí àtúngbẹ́nulé kò nígbà kò láǹjókòó kò láǹkójọ torí pé ànábì tó sọ fún wa kò kó àwọn èèyàn jọ lé àsàlátù lórí pé ẹja ẹja jọ kójọ kájọ sàsàlátù rárá ànábì ò kó àwọn èèyàn jọ ó kọ́ wa lẹ́kọ̀ọ́ tá a máa dálò lọ́dọ̀ ara wa ni òun nìlọ ni ó wà nú ọkọ̀ ni ó wà lẹ́nu iṣẹ́ rẹ ni kò ní lè fún ọ láti máa sọ pé sallallahu alayhi wa sallam kò ní lè fún ọ láti máa sọ pé allahumma salli ala muhammadin wa ala ali muhammad wa sallu sotori ẹ ká má sàlátù fa nàbì lọ́kọ̀ọ́dọ́dún ká má sì ti dárúkọ ànábì létí wa ká má fi ṣeré àwọn alifẹ́sì ń sọ fún wa wípé níbi tá bá wà tí wọ́n bá ti ń dárúkọ rẹ̀ púpọ̀ nínú ẹ̀kọ́ ṣé gbogbo ẹ̀ lójú ọ̀nà yẹn ni àbá alákọ̀ọ́kọ́ ọ̀gọ̀rọ̀ àwọn alifáà sọ fún wa pé tí tí wọ́n bá padà ń dárúkọ rẹ̀ léra wọn ìyókù mustahabatu ní náfìlà ni. ṣùgbọ́n tó fi ń da jù fún wa ní pé gbogbo ìgbà tí wọ́n bá ti ń dárúkọ rẹ̀ ń káwọ́ gbìyànjú pé àwa ṣe kíni àwa ń wí àsàlátù fún nàbì. torí pé àwọn àlùfáà wa tí wọ́n sọ̀rọ̀ wọ́n gbìyànjú ni wọ́n ṣe gbìyànjú ni. ṣùgbọ́n èyí tí jìbù yìí lùsọ ni pé wọ́n bá dárúkọ rẹ̀ létí ẹ̀ tó sàsàlátù. so nínú iṣẹ́ tó òun là sàlátù kí ló fẹ́ náà yàn wọ́n dárúkọ rẹ̀ ìwọ náà sì wí wọ́n dárúkọ rẹ̀ ìwọ náà sì wí kí ló náà yàn. la àfi ní jẹ́ ká hàn wá ó gbẹ́ ńgbà kan bá ti ń dárúkọ sàlátù ká wá ń dárúkọ ànábì ká wá gbẹnu dákẹ́. nínú hadith yẹn ká wá pè wá sí àkíyèsí kan ẹ̀dàkùn ẹja wo ẹni tó ṣàwọn àdúrà bí òun Jibrilu ni ẹwà tó já wo ẹni tó ṣàmìlẹ̀ lórí ànábì ni nǹkan wúwo méjì ṣe ni ogori ara wọn jìbìrìlù ń ṣépè ànábì ṣe àmì ń ṣépè yẹ kéwòn sọ́ra fún yóò bẹ́ẹ̀ jìbìrìlù ló ṣépè alẹ́ ìsọ̀láàtù wọ̀sálàm tí ò sí màlẹ́kà kan tó lọ́lá ju lọ nínú àmàlẹ́kà tó lọ́wọ́ bá dá kò sí màlẹ́kà náà tó lọ́lá ju jìbìrìlù lọ. òun wá ṣépè ànábì wá ṣe àmì nínú gbogbo ẹ̀dẹ́ èèyàn kò sẹ́dẹ̀ èèyàn kan tó lọ́lá ju ànábì lọ ẹ wá já wo irú àdúrà táwọn méjèèjì ń bájọ panupọ̀ lé lórí ẹni tó lọ́lá jù nù mọ̀lẹ́kà ṣépè fún yàn lórí nǹkan kan ẹni tó wá lọ́lá jù nù àwọn ẹ̀dẹ́ èèyàn òun wá ṣe á ní ó yẹ kéèyàn ó sọ orí ara ẹ̀ ó yẹ sọ orí ara dáadáa torí abẹ́lọ́hùn bá Allah subhanahu wa ta'ala kó fún wa lágbóyè ọ̀rọ̀ rẹ̀ kó sì mú wa dúró déédéé lórí Islam. الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين وبعد لينا èyí máa jẹ́ àkíyèsí wa ẹlẹ́ẹ̀kejì òun náà ni mímọ̀ pàtàkì Laylatul Qadr torí pé àsìkò tá a wà yìí nísìnyí Laylatul Qadr ti ń kalẹ̀kùn oríṣiríṣi ọ̀rọ̀ làwọn onímọ̀ sọ nípa ìgbà wo ló bọ́ sí àmọ́ ìgbìyànjú tó dáa jù náà ni pé kí mẹ́wàá àgbẹ̀yìn bá ti tó káwo ti máa gbìyànjú tiwa ó sì torí kílẹ̀ ìlàtọ̀lù kọ́dìrì má bàa bọ́ mọ́ wa lọ́wọ́. nínú ọ̀rọ̀ anábìwá muhammad sallallahu ta'ala alayhi wa alihi wa sallam ojúṣe ọlọ́wọ́n ọba nígbà tí oṣù ramadan bá dé báyìí anábì ó sọ fún àwọn sọ̀hábà wípé ọlọ́wọ́n ọba ti ní kí oṣù oríire yìí kò dé wá báyìí oṣù oríire kó dé wá báyìí yìí anábì sallallahu alayhi wa sallam wà sọ fún wa wípé fi alaylatun khayrun min alfi shahar nínú oríire tí ń dẹnu oṣù náà ni pé òru kan dẹ́ńbẹ̀ khayrun min alfi shahar òru yẹn lóore fún yẹn tí yẹn bá ti rí ọlọ́run súnmọ́ ń bẹ̀ ju iṣẹ́ ẹgbẹ̀rún oṣù lọ tá a bá ní ká ṣe ẹgbẹ̀rún oṣù kò lè dín 80 years kódà ó tún lé èèyàn mélòó ni ó tó eighty years nínú wa òru ọjọ́ kan ṣoṣo khairu min alfi shahar anagbawa ni man hurima khairuhu man hurima khairahu gbogbo ẹni tí ọlọ́run ọba bá wá hánà oore inú òru yẹn fún man hurima khairaha gbogbo ẹni tọ́lọ̀ bá hánà oore inú òru yẹn fún faqad hurima khaira kulla gbogbo ohun ń jẹ́ oore pátá ló ti bọ́ mẹ́nìyàn lọ́wọ́ òun Laylatul Qadr ẹni tí ọlọ́run ọba bá hánà orí ibẹ̀ fún ó ń ṣe ọlọ́run ọba ní gbogbo orí pátá ló gbọ́n mọ̀yàn lọ́wọ́ ó lè máa wípé a Laylatul Qadr lọ mo nílé náà mo ní mọ́tò náà mo níṣẹ́ tó dà mo lówó lọ́wọ́ tó ń ṣe ọlọ́run tó bá ti jọ pé gbogbo orí ló gbọ́n mọ̀yàn lọ́wọ́ téèyàn bá dá òtù rẹ̀ tí ò bá kú fún bẹ́lọ́n dáadáa gbogbo yìí sallallahu alayhi wa sallam ó ń sọ̀rọ̀ lẹ́ni tí oore òru Laylatul Qadr bá bọ́ fún faqad hurima khayra kulla gbogbo tí ń jẹ́ oore ilẹ̀ lọ́wọ́ bá ti mú ló ti gbà kúrò lọ́wọ́ ẹ̀ wọ́n ni wala yuhramu khayrahu aw khayraha kò wá sí ẹnìkan tó lọ́wọ́ bó wà gba òru Laylatul Qadr kúrò lọ́wọ́ ẹ̀ illa al-mahrum àpolórí ibú àfẹni tí èso lórí rẹ̀ torí ẹ̀ láti gbọ́dọ̀ fi Laylatul Qadri káàkì pàpàlà àgbọ́dọ̀ fi ṣe bálabàlá àgbọ́dọ̀ fi ṣe rádaràdá tọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹ̀yà wa ń pè é ṣe nígbà tó bá dé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbà míì wọ́n á sọ pàtàkì Laylatul Qadri wọ́n á dẹ̀ sọ di abẹ́níwò láti máa gbá àwọn mùsùlùmí lójú bó la ti wá rí báyìí èyí tí ẹ̀sìn bá mú wá tó bá jáwó èyí tẹ́sí bá mú ta bá rí wípé a lè fi a lè sọ di bísínẹ́sì káàkiri ó gbà lọ́wọ́ àwọn èèyàn àgbà yóò wọlé èyí tá bá rí pé a lè sọ di bísínẹ́sì ní àmà àtakò nísìnyí àsìkò lẹ́dàtòlùkọ́ bí súnmọ́ sí ẹ máa wọnú àdúgbò káàkiri tẹ́ bá kọjá aago mọ́kànlá kẹ́ tó gbé mọ́tò yìí kọjá ní ẹ̀ ní ẹnu súwìtì wá ní wọ́n ń ṣe lẹ́dàtòlùkọ́ bí ń bẹ̀rù ni ṣé bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe lásìkò ànábì ni kódà ó wọ́n sì tẹ́lòmíì débi tó torí pé kò lè ráwọn èèyàn kó jọ ní alẹ́ lóṣù tó fi tiẹ̀ sí ọ̀sán pé báwo ti ṣe tiwa nu nàhárù lùkọ́dúró làwọn ó ṣe ẹ fi wá bàjẹ́ báyìí nínú ìlànà ìsìláàmù mu máa mú gbogbo ohun tí ìsìláàmù mú ká máa yí lójú padà ká máa pa aláwọ̀ lórúkọ àmọ́ kìí ṣe pé Ọlọ́run bá fi ṣòfin pé ẹkúra yín jáde bí ọmọ ẹjọ́ mẹ́jọ perform balẹ̀ one square láti bẹ̀rẹ̀ tí abájẹ tó gún ta bá ti ṣínú ogún Ramadan tó báyìí wọ́n ti máa polówó ẹ̀ ẹ máa pàdé kìnníkan àṣàlátò kìnníkan garage park ní tafabalẹ̀ wà àyàn máa yan lọ́sílẹ̀ àti gbogbo alalẹ́ tí mẹ́lẹ̀ wọ́n fi parí ìtàrán yín nìyẹn lóòótọ́ a máa fi lé lákòlùkọ́dù ìyànnáfílà a máa fi ka a máa fi ṣàdíkiri fọ́lọ́n a máa fi ń tọrọ ń ta aṣẹ́lẹ́dọ̀ ọlọ́run àmọ́ nínú ilé wa ni àbí nínú mọ́ṣáláṣí nínú ilé wa àbí nínú mọ́ṣáláṣí wọ́n tó bá rí pé gbàdá yóò ti fọ́ nínú ilé rẹ̀ nìyí tí o bá ti pé dèdè àsìkò tá a wà yìí tíjọba èyí tí ìtú gbogbo ẹ̀ lẹ̀ tán yányá lọ́nu mọ́ṣáláṣí lọ dúró ń bẹ̀ kò sì sí mùsùlùmí kan tó bá gbàgbé yẹ́ẹ̀sì lẹ́yìn látòlùkọ́dún torí pé tí wọ́n pè ní lẹ́yìn tó bẹ̀rẹ̀ látìgbà tó oòrùn bá ti wọ̀ nígbà tá àlùfájà ló fi yọ. àsìkò tó wá dáa jù nínú òru kí Laylatul Qadri ó tó dé náà làsìkò tó dáa jù nínú òru nígbà tí Laylatul Qadri bá ṣe kéwé tó bá dé náà àmọ́ yìí tó fi ń lọ́lá jù nípa ẹni tó bá lè lo gbogbo ẹ̀ láti fi sinú táti máa rí ọ̀ràn àyàn kí kìí ṣe inú kàngára àti ṣe kìí ṣe inú igbó kìṣílà àti ṣe àìṣe ń bì kankan ju inú mọ́ṣáláṣí lọ táti máa rí nu jàmáà kí táti máa rí nu jímà kí ibẹ̀ láti máa ṣọ ìtìkáàpù wa tí ó fi já sí gbogbo àwọn iṣẹ́ tó jọ́ àyàn lé wa lórí à ń dú à ń kó ajọ síbì kan pàǹbẹ̀ lọ́hùn kò ní gbà lọ́wọ́ wa. tó oúnjẹ ọlọ́run ọba máa fi mẹ́wàá àgbà ìṣọ ìtìkáàpù gbogbo ẹni tó bá ṣe ìsìkáàfù ó dájú pé ó láǹfààní ilẹ̀ látò lọ́kọ́dúnrì àmẹ́ni tí ò sọ ìsìkáàfù náà ilé rẹ̀ náà tọrọ tó bá fẹ́ súnmọ́lọ́ ìyẹnà fílà kakọ̀ áàrùn ṣèbáàdà ṣàdíkìrì ṣẹlá tí ọlọ́run bóyá subhanallah wa bihamdi ló bá lè sọ ni sọ́ọ́sọ́ọ́sọ́ọ́sọ́ọ́sọ́ bóyá alhamdulillah ni subhanallah walhamdulillah wa la ilaha illallah wallahu akbar máa sọ́ọ́sọ́ọ́sọ́ọ́sọ́ títí bóyá kùránì ni bóyá sàlátì nípa nábì ṣe báyìí máa lólé látòlùkọ́dìrì wa nìyẹn kìí ṣe pé tí wọ́n kò yí síta aláàjì kí ní amóyín lálága kí lẹ́ fi ṣe lé látòlùkọ́dìrì wa lọ́dún yìí tí náà bá ti wá gbówólẹ̀ ó gbà pé òun ti rí lẹ́yìn látòlùkọ́dìrì rárá o èyí wọn ò lọ nínú ìsìláàmù kò bá ládàá nẹ́bì mu kò wá nínú ìsìláàmù bẹ́ẹ̀ kò sì jọmọ́ tá nẹ́bì mu wa torí ẹ̀ ká ṣàkíyèsí rọmọdọ́n wa ká lò dáadáa lẹ́yìn látòlùkọ́dìrì ká lò dáadáa mẹ́wàá gbẹ̀yìn tí ó kò ta fẹ́ gbẹ́nu lé ní kòfẹ́kòfẹ́ yìí ẹ̀ ń lò dáadáa ká lè fi sórí rẹ láyé àti níjà ògbìn ìgbé alqiyama abẹ́lẹ́ wọn bá Allah subhanahu wa ta'ala mọ́sá ìfún alágbóyè ọ̀rọ̀ rẹ̀ kó sì mú wa dúró déédéé wa sallallahu wa ala nabiyina muhammad wa ala alihi wa ashabihi.